لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وأن عائشة رضي الله عنها قالت جاءتني مسكينة تحمل ابنتين لها فأطعمتهما ثلاث ثمرات فأعطت كل واحدة منهما تمرة ورفعت إلى فيها تمرة لتأكلها فاستطعمتها ابنتاها فشقت التمرة التي كانت تريد أن تأكلها بينهما فأعجبني شأنها فذكرت الذي صنعت لرسول الله صلى الله عليه وآله وسلم فقال إن الله قد أوجب لها بها الجنة أو أعتقها به من النار رواه مسلم وعن أبي شريح خويلد بن عمرو الخزاعي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم اللهم إني أحرج حق الضعيفين اليتيم والمرأة حديث حسن رواه النسائي بإسناد جيد وعن مصعب بن سعد بن أبي وقاص رضي الله عنهما قال رأى سعد أن له فضلا على من دونه وقال النبي صلى الله عليه وآله وسلم هل تنصرون وترزقون إلا بضعفائكم رواه البخاري هكذا مرسلا فإن مصعب بن سعد تابعي ورواه الحافظ أبو بكر البرقاني في صحيحه متصلا عن مصعب عن أبيه رضي الله عنه وعن أبي الدرداء عويمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول ابغوني الضعفاء فإنما تنصرون وترزقون بضعفائكم رواه أبو داود بإسناد جيد آه ديتي أنا دالوري kásánù àwọn tó lẹ ìbá àjọmọrùkání àbáwọn ọmọbìnrin àbáwọn aláìní àti gbogbo èèyàn tó lẹ islam kọ́ wa kásánù wa ẹgbẹ́ wa lọ́kọ̀ọ́kọ́ aisha ni radiyallahu anha ń sọ fún wa nípa. obìnrin kan tó jẹ́ tálíkà aláìní tó wá bá òun lé tó ń tọ́mọ méjì bìnrin tó gbé lọ́wọ́. Àìṣà ní ìgbà tí arábìnrin yìí wá sọ́dọ̀ òun àwọn ọmọ rẹ̀ méjèèjì àmọ́ ìjà àwọn ọmọbìnrin wọ́n á mú dẹ́bìnú oró mẹ́ta mo sì lé lọ́wọ́ ike kí wọ́n jẹ ṣùgbọ́n arábìnrin yìí ó mú ọ̀kọ̀ọ̀kan nínú àwọn adẹ́bínú méjì nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ó fi lé ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ òkú èyí tọ́jú lẹ́kẹ̀ẹ́ta yẹn ó ṣẹ́kù fúnra rẹ̀ láti jẹ ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìgbà tó mú dẹ́bínù tí ọjẹ́ tiẹ̀ yun tí mú lọ sẹ́nu lérò àti jẹ́ àwọn ọmọ méjèèjì tí ó kó wá wọ́n bá tún tọrọ pé àwọn ni kó fún àwọn ni kó fún. ìyá ò ṣe méní kò ṣe méjì dẹ́bínù ẹlẹ́kẹ̀ta yẹn ọba pín sáwọ méjì ó fi awẹ́ kọ̀ọ̀kan ó fi lé àwọn méjèèjì lọ́wọ́ èso túmọ̀ sí pé dábìlì mẹ́tẹ̀ẹ̀ta ń kọ́ àwọn ọmọ náà ni wọ́n jẹ́ ìyá ọ̀dọ̀ kankan nínú dábìlì mẹ́tẹ̀ẹ̀ta yìí. Aisha wa ni fa àjẹbẹ̀ni ìṣànúhà nítòsí ìjọmí lójú nítòsí ìjọmí lójú èsì pé wọn náà bùkátà rẹ̀ wọn náà bùkátà rẹ̀ ṣùgbọ́n ọ̀fẹ́ dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ọmọ rẹ̀ kí wọ́n má jẹ nínú rẹ̀ kó o sì dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ọmọ orí ọ ju kí wọ́n náà jẹ kan lọ tí báwọn abiyamọ ti ṣe rí nìyẹn títí dòní lọ́dọ̀ àwọn obìnrin gidi tí dàdàrà kalẹ̀ ayé ò sì bá tiwọn jẹ́ àwọn obìnrin gidi wọ́n máa ń lànà àwọn ọmọ wọn wọ́n sì máa ń sàfà dànkà púpọ̀ nítorí ọmọ wọ́n máa fara gbàyà púpọ̀ nítorí ọmọ àìmọye pọ́njú àìmọye ṣòro ilé obìnrin bá pàdé nítorí kí pọ́njú kí ṣòro wọn má sọ ọmọ tiẹ̀ ayé kòsíkòsí ni wọ́n wà dàbí inú ẹyọ mẹ́ta ọ̀gá púpọ̀ ọ̀gá kọjá gbogbo bí ọ̀sẹ̀ ń lò àsọ tiẹ̀ láyé tó wà ní ìsìn ayé tí ẹ̀ ń jẹ nígbẹ̀fẹ̀ tí gbogbo nǹkan wà fún yín gbẹdẹmukẹ́ tí ìnákùná hàn ìlòkulò kò sápamọ́ gẹ́gẹ́ lómi inú àwọn èèyàn lónìí tó bá jókòó ó gán alárò lè káyé dàbí inú tó wọn jẹ náà ìṣẹ́jú márùn yóò máa dẹ́ ẹnu yóò máa dẹ́ ẹnu kọ́lá lómi tìrìtìrì tó bá ń jẹ onímọ̀ kó n ti jẹ kóró wọ́n dàbí inú gbà mí ṣe ń dùn lẹ́nu ẹ̀. ọba gbọ́dọ̀ bínú bí àádọ́ta wa títọ́ parí ẹ̀ láyé ìgbà tó yẹ pé àìsà gan tó lọ mú dẹ́bínú mẹ́ta wá mélòó gan wọ́n nílé ẹlẹ́sìn rádìsì kan tó a tún kàṣíwájú òun náà ju eléyìí arábìnrin tó ń mú ọmọ kan wá tó sì tọ́ pé káyọ̀sọ̀ ọ̀run lọ́wọ́ tí ó rí nǹkan kan fún àfi dẹ́bínú ẹ̀yọ̀kan wọ́n ti rí mẹ́ta fún lónìí wọ́n rí mẹ́ta fún lómi lónìí. iṣẹ́ ìròyìn wa ṣe ọjọ́ àìsà jù gan. obìnrin lọ adájú sallallahu alaihi wa sallam dé àìsà sọ̀tọ̀ ṣẹlẹ̀ ifá nàbì sallallahu alaihi wa sallam àti bóbìnrin ti fún pípa ibi àwọn ọmọ rẹ̀ rí lọ́lá lórí ibi tara tiẹ̀ anabi sallallahu alayhi wa sallam wa ni inna allaha qad awjaba laha biha aljanna ọlọ́run ọba ó ti fún ó ti sí lẹ́ni tí ó ra lè janna wọ̀ nítorí dẹ́bìnrin tó wọ̀ jẹ́ńbẹ̀ tó pa àwọn ọmọ rẹ̀ nìkan ló fún jẹ ọlọ́run ọba ti sí lẹ́ni tó lẹ́tọ̀ọ́ sáàkì wà aljanna allahu akbar. irú ẹ̀ wọ́n sọ pé wọn ti ń gbé ní wà àlìjáná kọ lọ títí ń gbà mí níjó ti gbìyànwó nánà nǹkan yóò ṣe bàbàrà ń gbà mí dàbí inú sọ kọ fọmọjẹ tó tó fọmọjẹ dàbí inú sọ kí wọn náà jẹ ń bẹ tí wọn jẹ ń bẹ sọ pé ọmọ náà ló fún ẹ wò bó ṣe ṣe sábàbí àlìjáná nínú ẹlẹ́sìn máa gbọ́ lẹ́nìkan wọ náà nítorí ẹ̀sìn ẹ̀yọ ọhúrú kan ẹ̀rọ ìsinsin lẹ́gbẹ̀ẹ́ dẹ́bínú dẹ́bínú tó tóbi pọ̀ torí ìsinsin ẹyọ kan pẹ̀lúmi ò sì wọ nájọ́ gbẹ̀ndàlù kìyàm. torí ẹ̀ oníkálukú akókíyè sára rẹ̀ iṣẹ́ tó lè gbé ni wà lọ́nà ni wọ́n ń ṣe ni àbí èyí tó lè ṣe sábà bíi káwọn náà wọn náà dààmú tó bá kí tọ́lọ́ ló ń ṣe ọ́ dààmú tó bá kí tàṣetọ́ ni ló ń ṣe kọ̀ pamọ́ Aisha ò gbọ́rọ̀ yìí pamọ́ níbi tó jọ lójúdé ọsọfà nàbẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi wa Ọlọ́run ti fi máa bí arábìnrin ọwọ́ àlìjẹ́nà látàrí ntọ́sí anabi wa gbé pamọ́ anabi wa sọ jáde lèmi tẹ̀lé hàdá tẹ̀lé àmàlẹ́ làmìlú torí kí ni tó náà fẹ́ ṣiṣẹ́ àti wàlìjánà kó lè bá a ṣe kí wọn náà lè bá a jẹ́ ni tó ṣiṣẹ́ àti wàlìjánà ní rọrùn Ànábì sallallahu alaihi wasallam fi sọ fún wa. àwọn ọmọ rẹ̀ nífẹ̀ẹ́ kì í tún sọmọ ọlọ́mọ pípa ibi ọmọ rẹ̀ ló fún lọ́lá lórí àti ibi tara rẹ̀ rẹ̀ ni ó sì náà lè yàtọ̀ sáwọn tó yẹ pé tara wọn nìkan wọ́n mọ̀ wọn ọmọ ma ọmọ ń kó tó kú ọmọ ń kó tó pariwo kú òun sì lè ṣe ìjẹlẹ rùn bí ṣe mú ìyàn ọmọ dẹrù bí ṣe mú ìyàn ọmọ ọwọn ẹnu ọmọ sì máa pariwo yóò máa ké yóò máa tàpá wọn ìyóò ṣe bí ìgbà wọn rí láwọn ẹ̀yà àdánù tí ò ti ń dọ́kàn ẹ hàn kérò àwọn àánú àánú àánú tẹ̀ bá ní sáwọn ọmọ yín wọ́n lè ṣe sábàbí kẹ́ wà lìjánà lópin ìgbà tó bá pẹ́ yìí tẹ́ láàánú mùsùlùmí ní lórí ọ̀dọ̀ wọn wa ká láàánú àwọn ọmọ wa. ẹgbẹ́ wa tó wọn látọ̀dọ̀ bàbá ṣùrẹ́yì khuwailid ọmọ amúr alkhuza'i kọ́lọ́n àlọ́kọ́yánú sí i. قال النبي محمد صلى الله عليه وآله وسلم الصبايك اللهم إني أحرج حق الضعيفين اليتيم والمرأة والله أكن تبع في التعوين يمجد تجل يراري والله جور وفرق ẹnikẹ́ni tó bá fi ẹ̀tọ́ àwọn ọ̀lẹ́ méjì tí ń bọ̀ wọ̀nyí tó bá fi ẹ̀tọ́ wọn ráre ọlọ́run jẹ́ òru ẹ̀ṣẹ̀ rẹ̀ tá làwọn ọ̀lẹ́ náà àlìyẹtì mi wal mar'a ọmọ òrukàn àtobìnrin ọmọ òrukàn àtobìnrin eléyìí túmọ̀ sí pé ànábì yẹ̀ ẹ́ wọ́n ní wọ́n gbèrú ẹni tó bá fi ẹ̀tọ́ wọn tó bá fi dùn wọn ẹrù ẹ̀ṣẹ̀ fún gbèrú ẹni tí ó bá fi ẹ̀tọ́ wọn dùn wọn ọba ẹ̀ṣẹ̀ àtiwájú kò bá jẹ́ látẹ̀yìn ẹ̀ṣẹ̀ àgbèrú wọn. eléyìí túmọ̀ sí pé aburú ńlá iná ni ẹni tó fi ẹ̀tọ́ ọmọ òrukàn àbẹ́tò obìnrin tó fi dùn aburú ńlá ló ṣe o ẹ̀ṣẹ̀ ńlá lọ́dá tálẹ́ni náà tó tún kù fún òrukàn má ẹ̀tọ́ rẹ̀ lórí gbogbo wa wọn náà ní ká sànù rú rẹ̀ yéésì pé ìdánù ká dáadára rẹ kí yọ jẹ́ níṣẹ́ lọ́yọ̀ kí gbogbo wa kaba sánà bí wánà bí tí gbé wá wà ń ọwọ́ à ń pò kọ̀dẹ́rin pẹ̀kẹ́ rẹ̀ wọ́n lọ́ọ́ amẹ́tọ̀ rẹ̀ lọ́dàwọ́bò lọ́dẹ́sẹ̀tẹ̀ lọ́fọwọ́ lágbá lójú anabi sallallahu alaihi sallam wọ́n ní gbogbo ẹni bá ṣe bẹ́ẹ̀ wọ́n ọlọ́njẹ́ oru ẹrù ẹ̀ṣẹ̀ ara rẹ̀ o ẹsìn máa pé ìyẹn jẹ́ sẹ́ńsì fáwọn ọmọ òrukàn pọ̀ gan ọwọ́ ògede kíkọ̀ lẹ́ni tí ó gbìjà rẹ̀ ọ̀pọ̀ àìmọye ọmọ lọ́jọ́ òru kan tí ọjọ́ pé ẹni tó wà ń po kọ́ba mójútó dúkìá rẹ̀ wọ́n jẹrun ni wọ́n jẹrun ráúráú jẹ́kí ńgbà tó mo bá dàgbà tó bá di pọ́ náà bá déyàn kò ní rẹ́ni bi léèrè àfàwọn ẹni tó tún máa tún kùkù lájà mọ́ pé àbí wọn náà fẹ́ lọ bá bàbá rẹ̀ ẹ̀yìn mẹ́yì tó àwọn eléyìí àwọn àrònú kíkọ́ lọ́wọ́ bó gbé wa dìde ń jọ gbẹ̀ndà al-qiyamah yóò ṣèṣì rò fún wa. ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. à ń lò lọ́mọ orúkọ ń o kìí kí ayé ọ̀dájú máa lọ́wọ́ ìfanimára. E ìbánisọ̀rẹ́ lọ́mọ òrukàn wá o kìí ṣe pé ká máa fadúró kojú ọkọlẹ̀ lọ́wọ́ sí i ọmọ òrukàn ń bùkátà ẹni tí sọ̀rọ̀ dáadáa ni o kìí ṣe ẹni tí o ọmọ òrukàn ń bùkátà ẹni tí wọ́n bá dúkìá rẹ̀ tí wọ́n bá a ṣòwò pẹ̀lú ẹ̀ lórí ọmọ àdàgbà sí tí ò ní tí ìsẹni tí ó kówó rẹ̀ mi o tí ó kówó jẹ pé tẹ́lẹ̀ náà kúkú lè dá mi mú ọgbọ̀n ọdún sóni ò lè dá mi mú ẹ ọlọ́run bá tọ́jú dá gbogbo wa ó lè mú ọ ọlọ́run ni kó hìm wal yakhsha alladhina law taraku min khalfihim dhurriyyatan dhi'afan khafu alayhim falyattaqullaha wa liyaqulu qawlan sadida. táwọn ẹni tó ṣe é pé àwọn náà mà nígbà táwọn náà bá lọ yọkú bẹ́ẹ̀ lẹ́ni tó fi àwọn ọmọ tó lẹ tó kéré tí ò ti bàlágà sílẹ̀ sáyé ẹ̀rú ọmọ bà wọn fáwọn ọmọ wọn kí ọmọ jẹ wọn ẹ yà bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ ṣe déédéé kẹ́ ẹ ṣe dọ́gba lórí àwọn ọmọ òrukàn táwọn ń bẹ lọ́wọ́ yín lónìí. torí àìrà àmọ́ ọmọ tí náà ẹ lè kú ká fílẹ̀ lórúkà irun gbàtà bá sì fi wọn kà ń kọ́ láàfin sàn irun táyì bá ṣe sọmọ ọlọ́mọ iná ọmọ tí náà ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọmọ òrukàn àmàna ńlọjẹ ẹnìkan kò fìyà jẹ ẹnìkan ọgbọ́dọ̀ dẹ́kun pa àánú ìkẹ́ ìtọ́jú ìfanimára nítorí ọmọ òrukàn ń bùkátà lọ́dọ̀ wa bẹ́ẹ̀ náà làwọn obìnrin lápapọ̀ wọn wọ́n ń bùkátà nu wọ́n ń bùkátà mójútó tóbìnrin bá jọ ma ó ń bùkátà nu gidigidi wọ́n lọ́ọ̀hìn tóbìnrin tó bá jẹ́ ìyàwó ń bùkátà nu gan tóbìnrin bá jẹ́ ìyá ń bùkátà nù tóbìnrin bá jábúrò àbáǹtí èèyàn ń bùkátà nù ipò wo lóbìnrin máa wà tó bùkátà nù kò sí ìdí tó fi ń bùkátà nù ni pé wọ́n lẹ obìnrin lẹ tẹ́ bá wò wọ́n sọkùnrin ọkùnrin bọ́lọ̀ ń ṣe dá wọn wọ́n máa nípa léegun ju obìnrin lọ wọ́n sì máa kí ní gìgísẹ̀ àwọn obìnrin lọ ó sì lọ́là fún wàhálà ju àwọn obìnrin lọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n á kó lọ́mọbìnrin lọ́mọ ẹ ṣàánú wa nínú oríkọ ọ̀rọ̀ tí ò gba ká sunkún ọ̀rọ̀ tí ò lọ títí omi ẹkún ó ti lé sójú obìnrin ó lè ti máa wú bẹ́ẹ̀ ni tẹ́ bá ní wọn yàwó ẹ̀ sànú wọn má jẹ́ kí irọ́ tóbìnrin pa kọ́tà yín jẹ́ torí káwọn obìnrin náà ń gbà míì wọ́n lè máa gbéra wọn láǹkẹ̀ lórí irọ́ kó ní ọlọ́dì sẹ́rù táwọn obìnrin kọ́ lẹ́jọ́ lura yín lónìí ó tún halẹ̀ kù táwọn tó tí wọ́n bá wo gbogbo bó ti ṣe gbéra rẹ̀ kọjá ààyè rẹ̀ ó lù ọkọ̀ lẹ́nu má ṣe bẹ́ẹ̀ o tọ́tọ́ bá tún fọ́ lẹ́nu ìyàwó rẹ̀ náà wọn náà ló tún máa wọ ẹni tó ti fọ́ wọ́n yẹn sì lù yàn débi pẹ́ẹ́nu ọ̀fọ̀ kẹ́nu ọmọ yọ kọ́bọ́ọ̀dù ẹ̀tún á máa ba ẹnu ẹ̀tún máa bẹ ẹnu gbogbo gbàtẹ́nu fi yọ kọ́bọ́ọ̀dù ò ní fẹ́ wojú ẹ̀ wọ́n ló ti dá méje àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ wọ́n á máa sàánú ẹ̀ ò ní wọ̀rọ̀ ẹnu rẹ̀ ò ní wọ̀rọ̀ ẹnu rẹ̀ tó bá tí wọ́n jẹ́ ìyá yín kọ́ á ah, ó bùkátà nù torí ẹ ẹnikẹ́ni tó bá fẹ̀tọ́ àwọn obìnrin wọ̀nyí dùn wọn ìyá lọ́kọ lẹ́tà sí o ìyá sàǹsàn lágbára rẹ òní ká lọ́kọ lẹ́tà sí o gbọ́dọ̀ ṣàánú wa eléyìí ni àdéhìí ẹlẹ́ẹ̀kejì àdéhìí ẹlẹ́ẹ̀kẹta. wọn látọ̀dọ̀ Mus'ab ọmọ Sa'ad ibn Abi na radiyallahu anhuma ó Sa'ad ibn Abi Waqqas ó ń na pé òun ẹsẹ̀gbẹ́ àwọn èèyàn tí ò tó Sa'ad ibn Abi Waqqas ó ń wò kó gbogbo látàrí ọlọ́run fún un lọ́lá àtàjùlọ ó fún un lówó àwọn ẹni tí ò tó táwa lè máa fọkà ká máa fi wéyàn òun ìṣẹ̀gbẹ̀ wọn àṣìṣe lélẹ́yìí láṣẹ ọlọ́run ọbẹ̀ lè dára ó gbé àwọn kan dá lórí àwọn kan wọ́n rọ́fẹ̀ àbàwọ́hún فوق بعض درجات ليتخذ بعضكم بعضا سخريا ọ̀nà ọ̀bẹ ẹlẹ́dàá ó gbọ̀wọ̀n kan ga lórí apá kan kápá kan ó lè bá a máa fa apá kan ṣe yẹ̀yẹ́ ọlọ́run sọ ní tí ọmọ ẹsẹ̀lẹ̀ ní kì í ṣe pé oníkẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ torí ẹnìkan máa lówó jẹ ẹnìkan lọ ẹnìkan máa nípò jẹ ẹnìkan lọ ẹnìkan á máa lọ lọ́jà nìkan lọ àwọn wàhálà alẹ́ ayé ẹnìkan máa níjà nìkan lọ ẹni bá rí pé tòun rọra dáa ju tẹlómìn lọ àfẹnutọ́lọ́mbà sànù ni wọ́n á máa fojú kéré àwọn tí ọba tuntun wọn ní wọn máa wù pé ẹni tí ọba tuntun dákúndákẹ́ tó bá tẹ̀ jẹ́ kí wọn tó bá jẹ́yàn gidi sọ̀rọ̀ á ah, ààbò èèyàn lónìí kìí ṣe ṣe yẹ gidi. Sa'd ibn Abi ń wò pé òun lọ́lá lórí àwọn tí ò tó. Ànábì sallallahu alaihi wasallam wá dá lẹ́kùn. Nígbà Ànábì sallallahu alaihi wasallam kìí rẹ́ nìkan kọ́ máa ṣàìdá káàmọ́ láti dá lórí ká ńgbọ̀tẹ̀ ti jẹ́ kọ́kàn náà àwọn sàhábì mi nítorí bá wù yẹn máa ṣe rárá o. Ànábì ọba wí bọ́ọ̀bà bínú obínú síbẹ̀ náà máa ṣe. àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ láyè sí ẹni tó bá ti jẹ́ alábàárìn wọn alábàáṣe wọn ẹ̀rí pé àwọn ò ní lábùkù la gbogbo tó bá ṣe náà ní ọ̀dà àmọ́ tó bá dọ́ta wọn bó ṣe ń tọ́ da gan kọ̀dá á ń bọ̀sibọ́sí ẹni tí ọjọ́ ta àwọn tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ rẹ̀ ní bá bẹ lẹ́yìn ẹsẹ̀ rẹ̀ ìgbẹ́ wọn kù àwọn èèyàn sòdodo fúnra wọn láyè sí nígbà tí tẹni tí wọn ò sòdodo fún bá wá bàjẹ́ wọ́n lè máa pé yá bó ti ní wọ́n sọ o péré tó a sọ èèyàn abú èèyàn rádaràda ebi mo ṣe fẹ́ kọ́ bàjẹ́ fún nánu tó fi sòdodo fún torí di anábìsọ̀ lọ́wọ́ àdìsẹ́ là ń palẹ̀ máa wọ́n lè hàn ó ní hal tunsawuna wa turzaquna illa bi du'afaikum ìpèníjà la lélẹ́yìí o gbogbo ẹ̀yin olówó gbogbo ẹ̀yin tọ́lọ̀ wọn bá ràn sí àṣírí là nàbì sallallahu alaihi wasallam túnbì ó ní ẹlọ́mọ o ọlọ́run ṣàdédé máa ràn yín sí o ọlọ́run ọba òsì ṣàdédé máa fún yín ní àrísìkì kọ́ máa rọ̀ yín lọ́rọ̀ àfi nítorí àwọn tó lẹ́nu yín àwọn tó lẹ́nu yín lọ́lọ́wọ́ bá ń wò mọ́ yín láti fi ń rọ̀ yín lọ́rọ̀ àwọn tó lẹ́nu yín lọ́lọ́wọ́ bá ń wò mọ́ yín lára tí ń fi ràn yín sí ìyẹn ni pé ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe lẹ́yìn àtìlẹ́yìn tó ń ṣe fẹ́mi tó kù díẹ̀ káàtó fún lọ́lọ́run fi ń rọ̀ ọ lọ́rọ̀ lọ́lọ́run fi ń rọ̀ ọ sí ó túmọ̀ sí pé tó ọ̀bẹ ti fẹ́ kárìsìkì èrè ó lékún sí ma kéèké sì ti wà náà bàjẹ́ ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ ràn sí ma ètò sì ti ràn ṣe ó túká má ran àwọn ọ̀lẹ́ lọ́wọ́ ma ajẹ́pẹ́ lágùn abáyé téèyàn bá ti ẹni tí ń sàràn ti fẹ́ni tí ò ní ti ń ran ẹni tó kù díẹ̀ káàtó fún lọ́wọ́ arizikì ọmọ àlékún sí i àrànṣe tọ́lọ́ ọmọ ṣe fún ọ yóò máa lọ síwájú ni tó ń tí mùsùlùmí tó bá gbọ́n ti ń gbọ́ ẹ̀sìn yé tí sì ń mẹ́sì ti ń gbọ́ yé lò ní tó wọ́n máa ṣe wọ́n máa ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tí ò tọ́ wọ́n máa bọ́ ẹni tí ò ní ọmọ ara ẹni tí ò ní lọ́wọ́ torí pé wọn náà òfin pe arizikì lọ́dọ̀ ọlọ́ ọ̀tá rẹ pọ̀ wọ́n sá ti mọ ara wọn láì ní lọ́wọ́ ọmọ borí wọn ni tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ọ̀nà tí mùsùlùmí yẹ kó máa gbà ní kìí ṣe kó máa sògùn owó fò ògùn owó àdánù ìgbà táwọn èèyàn gbẹ́sìn ọlọ́wọ́n bá iná ìná máa ń sògùn owó kọ́dà láti kí wọ́n tó lówó láti rí tí wọ́n ti máa tí wọ́n ti máa fẹnu wa rọ́ọ̀fù pé gbogbo ibi tó wà wọ́n wà kàn. àwọn gbọ́dọ̀ lówó iṣẹ́ gbogbo ọ̀nà tí wọ́n bá sì bá wà wọ́n fẹ́. torí ẹ̀ lẹ́sìn máa gbọ́ lóríṣiríṣi kí lágbájá ògùn owó ló o dóòlà o onígbélukudi mi ni o tàmẹdó talakukọ ló dẹ ṣe lágbájá tẹlẹjọ ló ṣe gbogbo ẹ náà lẹ dá mọ gbàgbé pẹ́yìn náà ń wá tíyẹn ò tí ì bọ́ sí ni fa náà wọ́n ṣe dá mọ tẹlẹjọ talakeke tẹlẹkọlò gbogbo ẹ wọ́n dá mọ. A'udhu billahi minash shaitani rajim. tèyí ti lọ kó gbẹ́ gbóná lórí àtàn tó ń jẹ búrẹ́dì gbogbo ẹ dá mọ a'udhu billahi minash shaitani rajim. Yorùbá wọn a máa wádìí pọ̀ kìí ṣe ìwádìí mà ìwádìí kìíní lọ polówó polo ti jáde ta lọ́ránṣẹ́ Yorùbá lẹ́kọ̀ọ́. Aa lọ́mọ tá a mọ̀ bóyá ṣe á ló bá wọ́n wádìí ẹ̀ wọ́n wádìí ẹ̀ olójú ara túlẹ̀ àrò Yorùbá tí wọ́n tù. Akramakumullah ẹ kò túmọ̀ sí àwọn ọ̀daràn náà sì ti ń sóògùn owó wọ́n wà kò túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti wá lọ́nà ló sóògùn owó náà ọ̀dà tẹ́lẹ̀ kan bá sóògùn owó náà ọlọ́run á ní kọjá fún un òsì pẹ́yìn náà mọ̀ pé báyà nu gbogbo èèyàn ọgọ́rùn-ún tó sóògùn owó ẹnìkan ni ó jẹ fún èèyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún yòókù àwọn kan máa lu bàbà àbàní kò ní í dún ẹbí pé nu wọn omi lè ya wèrè ẹ lè má ké káàtì sòtọ irun wọn ni á mú o mo sì mú lọ pé o àbí irun yìí ṣe jẹ kò ṣiṣẹ́ má o irun tí wọn máa pariwo nu tí èkó omi sì lè jẹ pé ẹ aṣọ wọn ni ń kó wa o mo kọ́ sọ lọ wọn ni kò ṣiṣẹ́ má o nítorí wọn náà ń sá aṣọ síbi tó wù ọ ọgá ẹsẹ. àkàrà wọn kò mọ wá èyí tí ọwọ́ aṣọ oògùn owó tó jẹun lápèjúwe tọ́jẹ́ pé olórí ibú ni wọ̀nyí ọ̀nà ibú ló ti lówó wá sí gbà ìtumá rẹ̀ nù. Nàtọ́ ajẹ́kù ẹ̀yin lẹ́sìn sí lọ tí a fi mà kó sóògùn owó ni. Ókè tí ń ṣe ajẹ́ láti tún pariwo rẹ̀ ká. Kí lẹ fẹ́ gbà mí? Àkọ́kọ́ kọ̀kọ́kọ́ tójú rẹ̀ ọmọ sóògùn owó ló ṣe bí èso ògùn owó. Ẹlẹ́ẹ̀kejì àbọ̀rọ̀ máa pariwo rẹ̀ ká báwọn kí ládàá tiẹ̀ bẹ́ẹ̀ kò tí kò tí tó kù kan láti jọ́ tó ti ṣe wàhálà káyìí ládàá tí o ti tó kùkù kan ọwọ́ ń bọ ẹnìkan ní ìkùkù mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún nítẹ̀jú kọ̀ọ̀kan òfò ní àbí òfòfò à ń ti ń sanwó ọjà à ń ti ń sanwó rẹ̀ ẹ́lẹ̀ láì sí ìrówó à ń ti ń fẹnu rajà àti wá ń sanwó àti wá ń jẹ gbèsè rẹ̀ lẹ̀ láì sí màbá rò wọn. tẹ́ ti jẹ́ ẹni tó fẹ́ wọ náà jahannama tẹ́ ti jẹ́ tí wọn náà fi pariwo tiẹ̀ lọ́ọ́ máa paka dákun kọjú mọ́sẹ̀ tiẹ̀ náà tí wọ́n pé fọ́gá ló ń ṣe kọjú mọ́táyà máa lẹ̀ dáadáa ọlọ́wọ́ bọ̀ falárkàtì kápẹ́ńtà ẹ̀yin náà kọjú mọ́sẹ̀ yín ọlọ́wọ́ bá yín falárkàtì tẹ́lọ̀ ẹ kọjú mọ́sẹ̀ yín ọlọ́wọ́ bá yín falárkàtì ó ṣe oṣù kọjú mọ́sẹ̀ rẹ̀ ọlọ́run bá wọn náà falùbáríkà sí ṣebí a ti sọ pé ibi táwọn èèyàn ti máa ń sìsì òun náà ní kí wọ́n máa sáwọ ẹni tó jù wọn lọ kí wọ́n máa wọ ẹni tí ò tó wọn torí tá à ń bá wọn ẹni tí ò tó wa á mọ̀ púpọ̀ lọ́lọ́run ṣe fáwọn náà àmọ́ tá a máa ti wọn tó gba lọ tó ju wa lọ á wá sí ọjọ́ orí tó wọ́n máa ń sẹ́gbẹ́ eléyìí tó wọ́n tó sẹ́ kì í orí lọ́lọ́run fi ń tò ẹ̀mọ́ yẹn àwọn bàbá bàbá tí wọ́n ní jùlọ tí wọ́n para wọn sẹ́lẹ̀ túmọ̀ sí pé àwa ń fẹ́ owó aláìbáraka kí náà máa ṣe ẹja máa ran aláìní lọ pẹ̀lú gọ́lọ́ ní ó sì fún wa náà ni àwọn tí a rìn sí ẹja máa ran àwọn aláìní lọ́wọ́ ọlọ́wọ́n bá ràn wá sí náà ni ẹ máa wo tí àwọn èèyàn bá máa wo kí ni Yorùbá máa sọ. So ẹnìkan ò ní jẹ́ yorùbá kó sì wà láàrin àwọn yorùbá kọ́ máa wówó kò ní wówó owó aláàlú gan yóò máa sọ̀rọ̀ àfọ̀n torí gbogbo ẹni tó bá ti lówó láwùjọ yorùbá kò mọ owó náà. àbẹ́yìn náà máa bẹ ògùn owó náà ni wọ́n lọ sí ògùn owó náà ni. àmọ́ sábà mú owó tó jẹ́ kó ògùn ló mú wa hàn tí wọ́n bá bọ̀ wọ́n bẹ̀ wọ́n máa gbà fún wọn gbà wọ́n gbà owó àṣetánì wọ́n tún gbà. ní ìsìn ìjọba ẹlẹ́ni kan owó burúkú lówó rẹ̀ kíníkan kíníkan kíníkan rẹ̀ àmọ́ pé ìṣe wa ṣàdúrà tẹ́ dà lọ àbẹ́ òní dà lọ. gbogbo ẹni tẹ́ fẹ́ nu wa rọ́ọ̀fù náà lẹ́tùn dà lọ. ẹ̀sùn máa gbowó àdánù. a'udhu billahi minash shaitani rajim. ó túmọ̀ sí pé rọ́ọ̀lẹ̀ pa. sẹ́yìn bá mọ̀ lówó àdánù kí lẹ́tùn lọ́ọ́ gbà sí ó tún máa jà ń bẹ̀ kí ẹ̀pin wọn déédéé ẹ̀pin déédéé owó àdánù ni ẹ gbogbo àdánù o tẹ̀ o ti dá àdánù ọ̀sán bá a kó yóò bá lẹ́bùn torí ẹ̀ sẹ́yìn bá ń wo halalan tayyiba kí lẹ́ẹ̀ máa ṣe ẹ máa ran aláìní lọ́wọ́ gbogbo ẹsẹ bá rí i pé kù díẹ̀ káàtó fún ẹtì lẹ́yìn Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wọ tara rẹ̀ yóò sì nà fẹyìn náà. ẹ má wọn kí àwọn ọ̀rọ̀ sọ torí ilẹ̀ yorùbá yìí à wọ́n máa fẹ́ nu wa rọ́ọ̀fù bàjẹ́ ni. níta bá wọn kí ni wọ́n sọ ẹni rẹ̀ ní kankan lọ́wọ́ ẹ wà pẹ̀júwe kékeré yìí. ẹrú ọlọ́nkan ọ̀rẹ́ nìkan ìmọ̀ yọ̀ǹyọ̀ ẹni tí nǹkan sọ pọlọ rẹ̀ àwa wà nù Ramadan ó sì máa ẹni tí máa ń ṣèṣe pé nǹkan sọpọlọ rẹ̀ ní mùsùlùmí wọn bá ṣàwàdà pé kí ló dé gbogbo ẹ̀ ń sọ sùúyà ń wọ́ sọ sùúyà ń wọ́ tọ́ba ni wọn lẹ́ni tí ọmọ sàánù ni pẹ̀lú oúnjẹ sínú àti tísàárì kódà rírí tí gbogbo yẹn rí òun bí ẹni tó rí rẹ̀ dàrú ó rí òun fi gbogbo ẹ̀ náà dàrú ó sì pé lágbọ́n abìkan tó ń bá rẹ ní sẹ́gbọ̀n gbé oúnjẹ sínú àti oúnjẹ sàrì pẹ̀lú òkú ọlọ́run látọ̀la lọ. wọ́n máa ṣe sùn yá bàmàbà. ẹ̀rọ ọlọ́run bá ní kò sí wàhálà. tó bá ti rẹ́ni tí ó sì lè fọ ọlọ́run máa ṣe sùn yá oúnjẹ ni ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ èló náà máa tọ̀. bá ní iye báyìí wọ́n máa ní tó bá ti tó dédé àkókò báyìí dédé àkókò tó níta wọ́n wá fún tọ́jọ́ nígbà tí yọwọ àjọ kejì lọba ní alihamudulilayi òun náà ṣe sùyàm ó ti lọbọ tónítóní látàrí owó tọgbà ọrọ àǹjẹ ọtọjú ara rẹ ewu rẹ fẹẹ tún fọọnù ojú wo ẹlẹgbẹ gbẹ ọmọ bí wo àṣé nǹkan kan sọpọlọ rẹ lọ títí ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ń sá lọ bẹ́ẹ̀ ọba àdìjọ kan ẹnìkan nú àwọn èèyàn tí wọ́n wà ń tòsí ibẹ̀ bá ní àṣírí lọ ti tú ọ̀rẹ́ wa ah, àṣírí wo ni mo gbé pamọ́ tẹ́lẹ̀ tí ń tù olóòtẹ́kọ́ tẹ́lẹ̀ fún wa mọ́jàre àṣírí ẹ̀ ti tú ah, kí ni mo ṣe tí àṣírí fi ń tú ẹ̀ àti ìmọ̀tẹ́ni tó ń lọ mi ah, lọ́wọ́ láì sọ́tọ̀ ọ̀wẹ̀ <laughs> ọ̀làǹdìkì àti ọ̀ǹdìkì rẹ̀ nù kì í ṣe kó ní mọ́tò fa yóò bá lẹ kì í ṣe kó níyò kì í ṣe pé wọ́n sọ́tẹ́lì kan ọ̀rọ̀ la ilaha illallah ó ní larò ń bá gbọ́ pé ah, ẹ̀yin yóò bá ẹtún ti dé ẹtún ti kéré kéré kó ní máa ṣe àti rẹ̀ àzìkì rẹ̀ dànù nítorí lábẹ́ òfin ọlọ náà lẹ́yìn náà gbọ́ yìí o fọ́ọ̀mù bá dín ara aláìní lọ́wọ́ ọlọ́run ti náà zikí fún àbí òní sí i òsì àmọ́ yorùbá lẹ́gùn wọ́n lò lóògùn rẹ ẹni tó ní kọ́ ọmọ ẹgbẹ́ nǹkan fún mi. subhanallah àmọ́ òun ò ṣe bẹ́ẹ̀ òun bá gbiná jẹ. wọ́n ah, bá ti jẹ́ pé àṣírí àrísìkí mi nù wọ́ báwa mọ́. <laughs> òun bá tún wá ń jọ ó rò pa wá dájú ẹni àwọn èèyàn ti sọ pé wọ́n mò ń lò wọ́n wà mọ́ ta nínú wọn bàbá ní bàbá olùbàbà tó tó kọ lórí mi ló ń bọ̀ ọ́ lọ́rọ́ tó kúlẹ̀ pé wọ́n la bàtà níjà náà wọ́n lu ta láì sọ̀rọ̀ ẹ̀wẹ̀ so subhanallah alazim so gbogbo nǹkan bí ìsọnù bí ìsọ ìjọ déyà tí ọ̀dá yẹn lójú yorùbá wọ́n tẹ̀ bàtì ni wọ́n mọ sọ bí ìgbà tó sojú wọn òdèlè téèyàn bá wá ní ọ̀rọ̀ tó bá ń sọ lèyàn ọmọ o tani ó sànù nìkan mọ́ ẹnìkan ti sànù ẹnìkan mọ́ yẹn tí yẹn ọba jẹ kúkú ẹtún àpèjú ẹni wọ́n sì dánilẹ́kọ̀ọ́ fáwọn yẹn wọ́n á fi ìdánilẹ́kọ̀ọ́ sí ọjọ́ àtìní àti ọjọ́ alhamis àtọjọ́ mi wọ́n á ronú pé ó ṣeéṣe o kárí nínú àwọn ẹrú ọlọ́tí ọmọ wa dánilẹ́kọ̀ọ́ ní ti ọjọ́ àtìní àti ọjọ́ alhamis tí wọ́n ń sọ sùyàm àti wọn mọ́gírìbù sì ní dánilẹ́kọ̀ọ́ kọ́mọ bàbá adípẹ́ni tó bá wá tí ń sìn sọ sùyàm lọ́mọ wa parapòrò ká pé kí lòun ti sinú ẹjẹ́ àti àǹfààní sílẹ̀ fún gbogbo tí bá ń sọ sùyàm lọ́jọ́ yìí ipe yóò rí nǹkan sínú ń bí ó lè sùn jẹun lẹ́yìn sọ̀látul Maghrib ẹ̀dá kùn sí ń tọ́ da ni àbí ọ̀dà pọ̀ wọ́n ti ń ṣe lọ ń ṣe lọ bí nǹkan gidi ó jìjì àti awuyewuye ti ń lọ lábẹ́ wọ́n lò yín ni o oúnjẹ tó ń jẹun tọ́ <laughs> yóò bá wọ́n ń gbárùsì kìíní wọ́n ń gbárùsì kìíní títí wọ́n fi sọ́kàn. So ẹrú ọlọ́run ti ń sàánú létí lọ́n ni ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ṣe sùyàmù ó ṣe forí ara ẹ̀ tó ẹni tó bá wà dánilẹ́kọ̀ọ́ wà forí ara ẹ̀ kò sí nǹkan kan bí ọjọ́ oúnjẹ sínú ma. ẹ dàpọ̀ ẹ̀ wò báwọn èèyàn ṣe máa ń hùwà burúkú tí fi dínà rí fáwọn màlàkejì. àbí ah, ọba mọ̀ pé lóògùn ni ọ́ tí ọba fún yàn ní nǹkan jẹ ọ̀fẹ́ gbàrúzìkì rẹ̀ ni tó bẹ́ẹ̀ wá ní gbogbo èèyàn rí ọmọ pa àwọn èèyàn dáadáa wà láyé ni ojú èèyàn rádaràdá náà gbogbo èèyàn bíi tiẹ̀ ẹjẹ àtúnfẹ lápẹjù omi lórí ara tiwa náà nígbà tá a máa wá sí Ògbómọ̀ṣọ́ ìtẹ́lẹ̀ tá a wà nílẹ̀ Lárúbáwá tá a wà sí ìdánilẹ́kọ̀ọ́ bíjọ́ mẹ́ta ẹjọ́ mélòó tá a là fún lẹ́gùn rí àti lè máàmù àti làdáàní àti gbogbo jàmá tá a fún lẹ́gùn rí ètò gba kúlà wa ètò gba fúláàkì wa èèyàn tá a fún lábọ́ èèyàn tá a fún ní ìwé lóríṣiríṣi ọlọ́run mọ iye owó táwọn máa ń dá sáǹfàrà àwọn ẹ̀bùn yìí lọ́dún kan la bá pín abọ́ fún gbogbo ẹni tó wá <laughs> yóò bá lẹ́bù ọ́ọ̀lù náà ni tá a bá pín abọ́ níta ń gbọ́ ni pé ọmọ ìwà gbogbo àti kì í yínú ẹ yóò bá lẹ́bù gbárí <laughs> ti kì í bá mo lẹ́yìn pèsè táàbí wọn ń gbà bá o. ẹ wọ́n á sọ fáwọn ọmọ pé ẹ dá dúró kọ sẹ́fùn mà sẹ́fùn mà nítorí wọ́n fẹ́ akẹ́kọ̀ọ́ kọ́ akẹ́kọ̀ọ́ best for best. torí tọ́ lọ ìdí nu yẹn púpọ̀ fẹ́ ti àwọn èèyàn lórí ṣùgbọ́n sọnù tó le dé lẹ́yìn rẹ̀ imú gan kí wọ́n máa sọ́ra ìdínú tẹ bá wo ilẹ̀ àwa Yorùbá yìí sílẹ̀ àwọn Haúsá ẹ̀rí pé oore tí Islam mú wa ọ̀pọ̀ gbàgbé ilẹ̀ Haúsá jùlọ Yorùbá lọ torí pé àwọn ìtọ́fẹ́ ṣe rere fáwọn èèyàn ló kọ islam ẹ̀rú máa ń bà wọ́n láti sílẹ̀ yorùbá torí ibi tí wọ́n ti rò rẹ̀ lọ kí lọ́ọ́ ka haúsá ẹ̀rọ ni kókó ni kéèké kárí kó dọ́kọ́ náà ni ọ̀bá ìmọ̀ làákàrà kọ́dà ẹ̀ pé sọ́kò sí ní kárí. yorùbá tẹ̀sán pọn tẹ̀sán pọn tẹ̀sán pọn àbá tẹ̀sán mẹ́kọ̀ọ́yún tẹ̀sán ṣe sínú kúlà tẹ̀sán gbé kúlà kéékèèké tẹ̀sán gbé fúkàrí pé ẹ̀ sọ̀ra o ẹ̀kọ́ yìí kì í ṣẹ̀kọ́ lásán yóò bá lẹ́bù. àjàjà kẹ́tẹ́ ẹ̀ fúnra dúró pé tọ̀kálùkọ́ ọmọ títẹ̀ ká máa bá gbọ́n ṣúgà sí àmọ́gbọ̀gbà púpọ̀ sí. yóò bá lẹ́bù. ẹ tó bẹ́ẹ̀ báwo èèyàn tẹ́lẹ̀ ṣe rí tí wọ́n lódodo ni ìkà lọ́pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ya ìkà burúkú alẹ́ lomi wọn ni ń kọ́lé lásán. àwọn èèyàn tó wá súnmọ́ wàá mọ̀ ìwọ lọ kọ́lé kò burú o ti kọ́ <laughs> ibi tó ọkọ́lé náà ni ọmọ so àwọn àkàmọ́ ti ń wà tẹ́lẹ̀ àmọ́ alhamdulillah ẹ̀sìn ti ń wà ẹ̀sìn ti ń wà tẹ́sìn bá ti ń wà àyípadà gbọ́dọ̀ máa wà kọ́ máa gbèsè ayé àwọn èèyàn àbí òye wa ẹnikẹ́ni tó àpá àwọn ọ̀daràn sí o àmọ́ lọ ní kẹ́yìn ọmọ bá dúró nítorí pé àwọn ẹni tó gbóògùn gbọ́ àtàwọn ẹni tí ń ṣe tẹ́bẹ́ ẹ̀rọ náà rí pé àgbákò ń ṣe wọ́n tẹ́bẹ́ ẹ̀rí pé ọ̀ràn àtàgbákò ń sọ̀kalẹ̀ ságbólé wọn gbogbo gbà tẹ́bẹ́ ẹ̀rí pé àwọn náà bọ́ lọ́wọ́ àmì wò wọn bọ́ wà rí tó àwọn gán inú rí wọ́n máa sọ yín lókè wọ́n máa sọ yín lókè ó sì máa sọ yín sàlẹ̀ yín ọ̀là àpẹ̀gbọ́ lọ́ngọ̀ kò sí nǹkan kan tó dàbí imani kò sì sí ewu bẹ́ẹ̀ lè fi ìmánì yín pàdé ewu náà dòtú bá ń tẹ̀lé àmọ́tẹ́ bá ti ní ìmánì òdodo dákẹ́ ìmánì mùnáfíkì ni kò kò sí yàtọ̀ láàrin èèyàn àtẹni tí ò ní ìmánì rárá nù tó ń torí ẹ̀ ẹ jẹ́ ká máa ran àwọn aláìní lọ́wọ́ ẹ má wọ ẹnu àwọn èèyàn torí wíwọ ẹnu àwọn èèyàn oníjìká lè ṣe rere ntọ́lọ̀ máa fi ràn yàn lọ́wọ́ tí yẹn bá ń wọ ẹnu àwọn èèyàn ẹnìkan kò ní lè ṣe èèyàn ṣe ti ń fọlọ̀ ọmọ èèyàn kọ́ ní ọ̀sán wa lẹ́sìn àlùjánnà táwọn àwa kìí ṣe fìyàn iná tá a fẹ́ wọ̀ èèyàn kọ́ lónìí ọlọ́run tó dá wa ẹnìkan máa wò torí rí dáadáa dáadáa tí wọ́n sọ pé èèyàn máa rí gbà nídìí dáadáa dáadáa téèyàn náà bá ṣe. kọ́nà ọba ẹlẹ́dàá kọjá kí dáadáa ọmọ kankun sí wa. àdéhùn tó tẹ̀lé lẹ́yìn ọwọ́ látọ̀dọ̀ Abdarda radiyallahu anhu orúkọ rẹ̀ ní Uwaymir ọlọ́nkọ yọnu sí i. nàbì sallallahu alaihi wa sallam sọ pé òbòkúrò ní bọ̀ọ̀fà ẹ bá mi wá àwọn ọ̀lẹ ẹ bá mi wá àwọn ẹ bá mi wá àwọn aláìní wá ká ṣàánú wa sẹ́yìn ní máa tún sọ̀rọ̀ owó náà wọ́n sọ̀rọ̀ zọ́kọ́ owó náà fi bọ́ afẹ́ ikọ́ mi. orí ọlọ́run bá kọ̀sá máa ràn yín sí o kọ̀sá máa ràn yín lọ́rọ̀ o àfi nítorí àwọn aláìní àfi nítorí àwọn ọ̀lẹ àfi nítorí àwọn tí ò ní tó láàrin yín sẹ́yìn náà ń ṣàánú lọ́lọ́ bá fi ń ṣàánú ẹ̀yìn náà. torí ẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá bá bù fún wọ́n má gbàgbé àwọn láìní àánú wọn ọ̀dọ̀ wa ìkó bùkátà tiwọn mọ́ tiwa ọ̀dọ̀ wa wa nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa kìí sànù ẹnì kankan nínú àwọn ẹrú rẹ̀ afẹ́ni tó náà bára nù nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam anabi ni innama yarhamullahu min ibadihi arrahama àwọn ẹni tó bá láàánú nínú àwọn ẹrú rẹ̀ nìkan ni allahu rabbul alamin máa ṣàánú táwọn náà bá ti láàánú ọlọ́run ṣàánú àwa náà bá a bá wo ẹni tí à jẹ níran ọlọ́run bò nípa wa náà lẹ̀ tá a bá ti jẹ́ ni tó ṣe pé kéwù wà látìrẹ́ nìkan nínú pọ́njú àfi ká ti lẹ́yìn ọlọ́run bó ti àwa náà lẹ́yìn náà ni. téèyàn bá jẹ́ onímọ̀tara ẹni nìkan téèyàn láàánú ọmọlàkejì téèyàn kàn ń dáṣẹ ẹni ọba kú òkú ni ìyẹn náà máa bá sòrò pàdé náà ìyẹn náà máa bá pàdé ọ̀pọ̀lọpọ̀ àdáwọ́lé èèyàn lè má yọrí sí rere bá sí ó lè má nítorí pé wọn náà látàrí wa. kíkí káwa náà dákun ká fi kún àjẹ́ńdà gbèsè ayé wa kí á máa sànú. ẹ rí ọlọ́run bá fún yín ní níta ìfi sànú ẹ má ṣàláì lò láti fi sànú ní ìgbà tẹ́mi sì ń bẹ lára yín. rántí àwọn kan náà lánàá ọlọ́run fún ní sànú. tó gbẹ̀mí wọn wọ́n kùnà láti sànú. tó máa ń bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n máa fi tipa làbá rẹ̀ ní yínyín ni wọ́n máa yín mú yíyẹ ni wọ́n máa yẹtì ikú ó mú wọn lọ owó di tẹlómìn báwọn ti ẹ̀fẹ́ ṣe dáadáa wọn ò sínkù ẹni tó lè ṣe má ọwọ́ àwọn ọba tí wọ́n ṣe wọn ọ̀dà àkọ́dà làwọn gbé lọ nìyí àwọn owó táwọn jìyà fún tán ṣe wàhálà fún láti kó jọ wọn ò tí ì gbókù wọn lẹ̀ tówó ti di tẹlomi. àwọn ọmọ wa kábàámà ìbá ti pọ́n ti ma ní owó ilé ayé yìí kóun ti ṣe dáadáadáadáadáa tó wọn wá bá ń bi wá yìí ẹ̀yin èèyàn ẹ̀ rí mi ní. àwọn ò ọ àwọn ò ọ kálukú náà ríra rẹ̀ nù wá káàní láàrí owó òfò tó yẹ pé o ò tí wọn ò tí gbé òkú rẹ̀ ńlẹ̀ àwọn ẹlòmíì ti bẹ̀rẹ̀ sí ní dátọ́mì lórí ẹ̀ o sì tó tó ti káì kíkà rẹ̀ ọ̀ká ìmà o ti parí o ti parí náà tó tó máa ní kó o ṣe dáadáa ọmọ pé kí la kí la ní kú lọ́mọ àbò ní àbò ní nígbà tó bá rí pò kùnà. láti fowó rẹ ṣe dáadáa láti fowó rẹ wá dáadáa fún ààrẹ owó sì ti di tẹlomi torí ẹ wọ́n máa xìdìnnà min xìlìn wà xírmi يوزع في البنين وفي البنات وفي من لم نؤهله بفلف وقيمة حبة màmá الممات. wọ́n ní gbogbo ń ta kó jọ lẹ́yìn. halal ni haram ni wọ́n padà pín ni àwọn ọmọkùnrin àtàwọn ọmọbìnrin kọ́dà ẹni tọrọ tá a bá fi ṣàwàdarí wọn náà má lè jẹ́ dúkìá wa nítorí pé bọ́lá burú rẹ ni bọ́lá ẹgbẹ́ rẹ ni gbogbo ń tó lè kójọ ìdákanu mẹ́ta tó kù àní ìdákàndá àti ní dòdò sọlẹ́gbọ̀n sọlábúrò ẹ̀gbọ́n rẹ tó lè fi kọ́bọ̀ bá ṣàwàdà àbúrò rẹ tó lè fi tọrọ tó lè bá fi ṣàwàdà àwọn màmí ọ̀jẹ̀ owó tó kù subhanallah ó lè ní jẹ́ pé wóró ọkà bàbà ó lè bá fi ṣàwàdà ńgbà tó wà láyé ńgbà tó wà láyé. àwọn náà lè jẹ́ nu dúkìá rẹ̀ torí ẹ̀ kí lówó kí lówó lé ayé rọ́ lásán níṣẹ́ ló jówó lọ́wọ́ ni tí ọba ti kú àwọn ọlọ́yàn tó ti kú kò jówó ó ti lọ ó ti lọ nù jẹ́jà fowó wa wọ́n dáadáa fúnra wa eléyìí tí ó sẹ́kù ọjọ́ gbẹ̀ndàl kìyàmà àríyànlẹ́yàmọ́ kò sí láǹfààní kó tó kàn àwọn ẹni tọ́lọ̀ ní kọ́ ọmọ àbọ́kù à ń bọ̀sibọ́sí gbogbo èèyàn yòókù ọ̀hún arò rẹ̀ fi síra rẹ̀ láǹfààní ọ̀hún akú ọlọ bẹ́ẹ̀ ká láǹfààní owó náà rẹ̀ jẹ́ ara àlìjẹ́nà fúnra wa nínú dúkìá wa ó dàbí ìbéèrè tó ń béèrè sí i wọ́n ní pẹ́pẹ́ mọ̀lẹ́bí wa kan kú mọ̀lẹ́bí yìí àwa táwa jẹ́ bàtà rẹ̀ àbọ̀rẹ̀ rẹ̀ àbálàbà ṣe rẹ̀ àwọn akọ mọ́ṣáláṣí ló kọ rẹ̀ agbẹ́kànga ló kọ rẹ̀ asọ̀nà asafara sórí odò ló kọ rẹ̀ pé olóni ládàá rẹ̀ tí ó yọ jẹ́ sọ́dọ̀ kan tó ń járe ya tí ó yọ jẹ́ eléyìí ti ládàá rẹ̀ sí àrò bẹ́ẹ̀ yóò jẹ sàrà ló dundun tẹ́tọ́ gbalaga rẹ̀ once and for all lọ́dà bí kí wọn náà kọ́ mú gan aṣọ kó bu àwọn èèyàn ìgàn yìí ìgàn yìí ìgàn yìí once and for all lẹ́sẹ̀ gbogbo gbàtà bá ti wọ̀ ẹ̀hẹ́n tó bá ti bù wọ́n ìgàn aṣọ ìgàn aṣọ ìgàn aṣọ once and for all lòkú gbalaga pé wọ́n ti sàrà wọ́n fi sàrà wọ́n pa àwọn àgàn aṣọ ti sàrà lókọ̀ rẹ̀ ládàá rẹ̀ ni yíké gbogbo àtẹni tí ó gbàgán sọba ti wọ sọba ti wọ sọba ti wọ kò sínú sọdá kọjáríà bẹ́ẹ̀ náà ni mọ́sálásí tẹ kọ́ pẹ̀lú owó tiyín ló kó òkú kàgá tẹ gbẹ́ pẹ̀lú owó tiyín ló kó òkú tí èsì pówó rẹ̀ la fi gbẹ́. kí ló fà torí pé ńgbà tẹ́lẹ̀ bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sọ pé téèyàn bá ti kú ládàá rẹ̀ tá à ń àyàfi lórí nǹkan mẹ́ta. alákọ̀ọ́kọ́ sadaqatin jariyah ẹlẹ́ẹ̀kejì ilmin yuntafa bih ẹlẹ́ẹ̀kẹta waladin salihin yad'u lahu sàrà àti nsàn yẹn kí tí ọ̀sán ìmà táwọn èèyàn fi ń sàǹfààní ọmọ rere ti ń sàdúrà fòbí rẹ̀ tẹ́lẹ̀ wọ ìmà táwọn fi fani, tí bá ní ọlọ́kọ̀ọ̀yàn kó tó kú ọmọ rere ti ń ṣàdúrà fún ṣé wọ́n bí gbọ́n ní àbọ̀mọ rẹ̀ ọmọ rẹ̀ ni aha adérúgbọ́dọ̀ kọjá rí àná ńkọ́ ọgbọ́dọ̀ jẹ́sẹ̀ rẹ̀ tó ṣe ní jẹ́sẹ̀ tí wọ́n ṣe fún rẹ̀ ń tọ́wọ́ àlàyé ló lè ṣe o ẹ̀ ojú lu ìṣèlérí nìsí mọ́lá sí ọ̀pọ̀ ẹni tọ́lọ́ ti bùkún tó náà lè kọ́ mọ́tíláṣí sáwọn àdúgbò púpọ̀ tí ò sí mọ́tíláṣí wọ́n pọ̀ oníkálukú wa kó fi sínú àjẹ́ńdà rẹ̀ aláàánú lọ́lọ́ ó tó lọ kó láyé yìí pẹ̀lú ògùn ọlọ́mọ akọ́ mọ́tíláṣí síbi tí ó ti wúlò nínú ìlú yìí tí mọ́tíláṣí ó pọ̀ níbikíbi gẹ́gẹ́ bí òṣìṣẹ́ sí mọ́tíláṣí níbikíbi aláàánú lọ́lọ́ tó bá ti wà á nú àníyàn rẹ̀ ọkàn rí tọ́lọ́ ń sínà fún ọ tọ́ba ti yàtọ̀ sẹ́ni tó gbé inú àníyàn tẹ ilé ijó lọ́fẹ́ kọ́ ẹ̀kọ́ dára nìyẹn torí ẹ̀ ìwọ fúnra rẹ náà ló ṣe ní ládàrí òfin ní dá táwọn máa gbà títí láéláé táwọn èèyàn bá ń ṣàǹfààní ń bẹ. owó wa káwé jẹ kó mú wa lẹ́rú o àwa gangan ni ká mú wa lẹ́rú torí gbogbo ẹni tó bá ti mú lẹ́rú owó máa ju agbára wọn lọ wọn èlé náà ṣùgbọ́n ẹni tó wo tiẹ̀ bá jẹ́rú lọ́wọ́ rẹ̀ níbo ni olówó ẹrú darí ẹrú lọ tẹ́lẹ̀ lọ kò sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ abẹ́lẹ́ ọ̀bẹ lẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa. wọn ràn wá lọ́wọ́ láti máa àwọn nǹkan tá à ń gbọ́ sí wa o kó ṣe ní àwíjàre fún wa láyé àti lọ́la òkèèyàn kó wọ́n ṣe ní ìbálẹ́jọ́ aburú fẹ́ni kọ̀ọ̀kan wa àtẹ̀ntọ́wé àtẹ̀ntọ́gbọ́ subhanaka allahumma wa an la ilaha illa sọ́nìtọ́ abá forí kanlẹ̀ kàn ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ nínú forí kanlẹ̀ wa torí ẹ̀yẹ gbígbà àdúrà ni jẹ́ ìforí kanlẹ̀ wo pàtó láti máa ṣàdúrà yìí. gbàdánù bí sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ yẹn kọlá ìforíkanlẹ̀ kan yàtọ̀ sí kan gbogbo ìforíkanlẹ̀ ló bá wí gbogbo foríkanlẹ̀ tó bá ti foríkanlẹ̀ nínú sọ̀lẹ́ ọ̀nà làyè kẹsàdúà sọ̀lá sì yẹn jọ́ràn yẹn àbọ̀jẹ́ náfìlà ọjọ́ sọ̀lá ti tàǹsì lọ́sàn àbẹ́yì tàǹsì lóru kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ káwá tiẹ̀ wá dá ìforíkanlẹ̀ kányárí ibẹ̀ nìkan láti lè máa ṣàdúà àdàdálẹ̀ gbogbo foríkanlẹ̀ iná láti máa ṣàdúrà. ó sì ti dé sétí gbọ́ wa pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìmáàmù àtàwọn èèyàn tó ń ṣe sọ̀lẹ́ wọ́n máa sábà fi ìforíkalẹ̀ ti parí nínú gbogbo sọ̀lá àti tí wọ́n bá ń ṣe é fi ṣàdúrà yàtọ̀ sáwọn ìforíkalẹ̀ míì. ẹ yí ẹni tí ọba dá ti parí nìkan yanrí láti máa ṣe bẹ́ẹ̀ pé àdádálẹ̀ ní í ṣe òkú ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ gbogbo òforí kanlẹ̀ lọ́kárí gbogbo èyí tẹ́ ẹ bá fẹ́ ṣàdúrà nù rẹ̀ lẹ́lẹ́ ṣàdúrà àmọ́ kí wọ́n á sọ pé àti ti parí eléyàn dáadáa lẹ̀ náà ètò ìdáni kọ́ ẹ pé gbogbo òforí kanlẹ̀ yín náà lẹ̀ ti ń ṣàdúrà gbogbo òforí kanlẹ̀ yín lẹ̀ ti ń ṣàdúrà ẹ bá ṣàdúrà yín ẹ máa ṣe lédè lárúbáwá ẹ bá gbédè lárúbáwá ó tún kẹ́ máa ṣe Rabbana آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وتتو أدنا يبقى فقو أن كان يبقى في إلو روان القرآن وسن كان مكي القرآن نفوري كان لبين وسن توي آه، قادة أقوى دوكي القرآن نفوري كان شكرا لي أيام ما سيه pẹ̀lú ẹ̀mí pé àdúrà lẹ̀ ń ṣe kìí sàlùkùránì lẹ̀ ń kà àdúrà lẹ̀ ń ṣe kìí sàlùkùránì lẹ̀ ń kà ìdí náà àdúrà yín sì fi kárí gbogbo rẹ̀ yòówù tẹ̀ ń bá ń tọrọ ó sì kárí ìsádi ọlọ́run níbi gbogbo aburú yòówù tẹ́ bá fẹ́ ọ̀pọ̀ púpọ̀ torí pé inú àdúrà nàbì sallallahu alaihi wasallam tó pọ̀ lọ́wà àti pé ẹni kánsà rẹ̀ ara yìí wọn pọ̀ wọn ànàbì sallallahu alaihi wasallam wọn lọ bẹ̀ẹ́ wò.

وفي الآخرة حسنة وقنا عذاب النار wọ́n bá ṣàdúrà tó ọmọ tó wù yín ní ọ̀sán àmàsọ gbogbo orí ayé ẹ̀sìn kìyàmà wà mbẹ ìsọ níbi gbogbo aburú ayé ẹ̀sìn kìyàmà tó wà mbẹ ó ti tó ẹ bá forí kanlẹ̀ tẹ́ ń bá ń wí yín náà ó ti tó ẹ bá ṣe tashahhud ẹ parí débi kí ẹ ṣe ẹsẹ as-salatu fan nabi sallallahu alaihi wa sallam ẹ tún sáà bí ọlọ́ọ̀ níbi nǹkan mẹ́rin tá nàbí ni kẹ́ wá sáà dín bẹ́ẹ̀. ẹ wọ́n máa ń tẹ́lẹ̀ tún fi sàdúrà anábì ní kẹ́ máa tọrọ ogun tẹ́ máa tún fẹ́ẹ́ bẹ̀kẹ́ tó sálámà ẹ wọ́n máa ń tẹ́lẹ̀ máa wí ẹ̀gbọ́n lárúbáwá ẹ máa sọ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar mẹ́jọ ìlú lè náà lẹ́wà tí ìmáàmù ò tí sálámà sálámà táwọn òkú tọ̀ kí lẹ́yìn ọmọ awí rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. nítorí nímà tí ń sè fi màyàn máyàn àwọn tó yẹ kó kò lè fi màyàn láì gbowó àwọn náà yóò jẹ sọdọkọ járíyà fún wa ni àwọn anírú màwo ni wọn á níbi télọ̀ ìgbà tẹ́sí Islam ń sọ nípa ìmà tí wọ́n fi ń sàǹfààní kì í máa ti télọ̀ kì í máa ti banal bita kì í máa ti fọ́gà àbí òye kì í máa ṣe dírẹ́bà akọni mọ́tò wa kì í máa ṣe àgbẹ̀rẹ̀ wẹ́lda kẹlà ìmẹ̀sìn ìmẹ̀sìn wọn sọ bẹ́ẹ̀ ìdí nu tó fi jẹ́ kó pàtàkì káwá mọ̀ pẹ̀ sí. gbogbo fi tọ́lọ̀ máa ti ń sọ̀rọ̀ mà ní dáadáa gbogbo fi tọ́lọ̀ mi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́là máa ti ń sọ̀rọ̀ mà ní dáadáa ìmẹ̀sìn wọn máa ń sọ ìmẹ̀sìn ni wọ́n ń sọ orí ẹ̀ eléyìí túmọ̀ sí kíkà dé sokoto wa kó lé kakọ́ mà nípa ẹ̀sìn ìmẹ̀sìn wọn sọ gbogbo nǹkan mi tọ́ bá mà náfìlà lásán ni ọjọ́ bó ti dé. látara o sọ ṣùgbọ́n wá jọ yìí ó ti jọ yìí pé àbẹ̀wò lẹ́yìn ìgbà wọn ti bẹ̀ àwọn ní ọmọ kan nínú ọkùnrin bẹ́ẹ̀ ṣé yóò sọ̀rọ̀ kíkọ́ lẹ lọ́dọ̀ rẹ̀ àbí yóò kọ̀ lẹ ṣé tó bá tún wá kọ̀ lẹ́nu pé kọ̀ǹda sàdá yóò dà. ó ní arábìnrin kan ṣáájú kó tó di pọ́ gbọ́ ìsìn Islam yé dáadáa àwọn òbí rẹ̀ àwọn ti kì í lọ àwọn ò lè gbà kọ́ kèfèrí mùsùlùmí lọ gbọ́dọ̀ mú wa ṣùgbọ́n ọkọ̀ tí kún ọlọ́fẹ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù èyí tó wá fẹ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù tọ́mọ ti wà rìn wọn lọ́nà wa ni kò gbàgbọ́ yẹ́sì nísìnyí tó bá fẹ́ fi ọmọlẹ́yìn pọ́ọ̀lù yẹn lẹ̀ ṣé bùkátà kọ́kọ́ ni àbí kò wọ́n bọ̀ dànù. sọdọ kì ń àwọn kan ní pé kò sí ìgì láàrin wọn náà ẹni tó lọ sílẹ̀ gbọdọ fẹ tó o bá kóra rẹ lọ bọ́ kóra rẹ ó kóra rẹ lọ bọ́ràn ó kóra rẹ lọ sofo ó fàdánù síra rẹ ó lè jẹ́yàwó fún torí bá lò lè ọ àṣìṣe ló gbé o. tó ń torí di eléyìí kó tiẹ̀ gbàgbé ẹ̀ yọ wàá gbìyànjú láti jẹ́ kí ọmọ yẹn ọmọ bọ́ sọ́wọ́ kéńté yẹn o nítorí tó bá bọ́ sọ́wọ́ rẹ̀ wọ́n ya sọ́mọdé kẹsẹ̀rí ni o yọ mọ́ atọ́rọ àforíjì láéláé lórí àṣìṣe burúkú tó ti ṣe yìí kọ́ wa gbọ́dọ̀ jẹ́ kọ́pẹ́kọ́ jìnnà kó tó fẹ́ mùsùlùmí nítorí kọ́ mọ́ bàá pé yóò tún padà sí oko àárọ̀ kó tètè fẹ́ mùsùlùmí kọ́rọ̀ kó ń bẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹ ní bóyá ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá à ń bá àwọn ọmọ kan ṣàwàdà wípé kí rọmọdán tó dé kí wọ́n ti fẹ́yàwó adúpẹ́ fọlọ́ so ọ̀kan nù wa tá a tiẹ̀ tún á dá akọ rẹ̀ ọ wá alihamudulilayi òun máa gbọ́rọ̀. kò dúró di Ramadan ọjọ́ sátọ̀dé tó kọjá ti so igi ó ishaq kọ́lọ́mọba falbarkas kọ́lọ́mọba kọjá kí ìgbéyàwó náà kọjá sábàbí dáadáa fún láyé àti lọ́la kìyàmù gbogbo òdùnnú tẹ́ máa bá pàdé nínú pé kọjá kí wọn kò nípìn bẹ́ẹ̀ aburú kéré ni ni sí ọ fi ìwà rẹ. بارك الله لك وبارك فيك وبارك عليك وجمع بينكما في خير نعم àwọn ti níyàwó àwọn wá fẹ́ ṣe sọ̀lá àbí òsì níyàwó ẹ adúpẹ́ adúpẹ́ kò sínú àwọn àpọ̀n so ìyá fẹ́ ṣe náfìlà lóru pẹ̀lú ìyàwó ẹ̀ tí àwọn bá dúró lẹ́yìn sí yẹn lè dúró wájú kéèyàn sí jàmá kò sí ní tó burú mẹ́ ìjọba ti ju àtìyàwó àtàwọn ọmọ rẹ lọ́ba náà. àmọ́ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ ẹ̀ẹ́ ṣé náà ṣe náfìlà lóru àná ọ̀dà lóru òní ńkọ́ lẹ́yìn kóru àná ti lọ oru tò níta wà ń bẹ̀ ìṣe ẹ̀mọ́ pé lọ́lọ́ ní àìpẹ́ yìí tẹ ẹ ẹ ṣe náfìlà ẹ ṣe síbẹ̀ ẹ̀ mọ́tò pé làrúbọ ní kọ́kọ́rọ́ lélẹ́yìí wọ́n ní àlàrúbá àlàrúbá <laughs> tó bá ti bọ́ sí ọ̀dẹ̀ first of January. alárúgbó ń kọ́kọ́rọ́ nù alágàdàgodo ti rí irọ́ lásán wọ́n máa tẹ́ra wọn dànù tọ́wọ́ yẹn kí kàlẹ́ndà hijira gan lọ́fẹ́ bẹ̀rẹ̀ ń bọ́ lọ́wọ́ tí ni kò ṣe náfìlà ń lọ́wọ́ tí ni kò ṣe tàájú irọ́ lásán gbogbo ìtàn ni kí wọ́n mójútó kí wọ́n máa gbé mu àwọn máa fi wẹ̀ ni gbogbo ìtàn ni wọ́n máa fi wẹ̀ làwọn máa gbé mu àwọn olódò burúkú wọn alọdún gbogbo àwọn ní kàlẹ́ndà tuntun àwọn fẹ́ musa àdúrà rẹ̀ ọdún ọdún òkòwò ebi mùsùlùmí là ẹlòmíì tí wọ́n ti sàlẹ̀ àpàtì lónìí wọn làwọn jọ ń sọdún ni ọlọ́mọdé abá àwọn dára pọ̀ ń bí orí bú ọdún mùsùlùmí yé wọn karambá ní àkúyà a'udhu billahi minash shaitani rajim wọ́n ti ẹ̀dá ní mọ́ṣáláṣí ni wọ́n dá náfìlà fún wa ni. ilé ìtẹ̀yìn ó ṣe fati aka iná àti iná mẹ́ẹ̀ẹ́dógún wàláhi mùsíbà torí di eléyìí mùsùlùmí là wá mùsùlùmí là wá àwọn èsì káfìrì ẹ̀rọ ti ṣe jẹ́ náà sáyẹ̀sì àpẹẹrẹ bóòtù rẹ̀ dára tó wá bẹ̀rẹ̀ sí ìwé ìnáwó tó rẹ̀ pọ̀ mọ́ wá ní wọ́n ṣàlẹ̀ ìdíwọ́n tó ní lẹ́ẹ̀mú ni ẹ̀ ti ọ̀sẹ̀ láti wọ́n làwọn ọmọ ìṣe bí wọ́n àwọn amúṣe wọn àwọn àyẹ̀kọ́ àyẹ̀wò kò ní kúrò wọ́n jẹ́ bí a yí ẹ̀sìn ìdílé ti ṣe àgbọ̀n wọlé ní abiyí fọ́ọ̀kù lọ́dọ̀ wọn náà lágbọ̀n wọlé ní abiyí fọ́ọ̀kù àwọn ajá nẹ́fọ̀nù àwọn ọ̀gá àwọn ọkọ̀ ọ̀dẹ̀ tẹ̀wọ́n máa ń ẹgbẹ́ tó chẹ́ǹjì nítorí àwọn ọmọ fífi dáìmù wọn ni fífi ẹ̀rọ akọ ẹ̀rọ ìwọ̀n olóyè ní ìwé kọ́ òògùn ní ṣàṣùbà alákòjù alákùnrin. ó ṣètò wá chẹ́ǹjì àná ìwọ̀n apàdé rẹ̀ náà ó ṣe láti di chẹ́ǹjì ní ìṣẹ́ ó wọlé lójijì ní ìṣẹ́ láti fọ́ òwúṣì ìwọ́n náà ń rìn ó fi hàn tọ́ alhamdulilayi wọ́n ní tí mọ́ṣáláṣí kan bá wà tí wọ́n máa ń pèpè fún sọ́lá ti lápè lẹ̀ àmọ́ àwọn èyí sì kọ́ ọmọ àfi lẹ́yìn ìgbà tásìkò bá wọlé tá a lè máa ṣe sọ́lá àtìlẹ́yìn irú ìmáàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a lè máa ṣe sọ́lá àtìlẹ́yìn wọn ṣùgbọ́n a máa fi yé wọn bí gbogbo sọ láti tá à ń ṣe yẹ pèpè fún aburú sí aburú ni ká máa ṣe sọ láti ká máa pèpè fún pàápàá jàmáà ní mọ́ṣáláṣí ẹ pàkíyèsí wọn bá wọn nílòdì àpòpò fún àpòpò ah, ah níta bá ti pè lápè rẹ lásìkò rẹ ò tí tó ẹ kàn gbára gbóná ni ẹ ń kọ́ fẹ́ẹ́ sẹ́ńpù fún sọ́lá ni. so eléyìí lẹ́ẹ̀ máa bá wọn fà títí tí wọ́n fi wá sí orí bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. ọ̀pọ̀ ẹ̀mọ́yé àwọn èèyàn wọ́n ti mọ òdodo ṣùgbọ́n wọn ò láyà láti tẹ̀lé bí asiri ni asiri lápèjúwe ká pé wọlé láago mẹ́rin ọkọ̀ dá ìṣẹ́jú mẹ́fà èyí wọn pẹ́ ń sá fún sọ́nù èyí náà wàá pè láago mẹ́rin gẹ́gẹ́ bí àwọn iná ọ̀jẹ̀ náà bá àná àlẹ́ ọ̀ma bẹ́ẹ̀ ṣe máa ṣe wọ́n bá ti bá bàbá wa bá ti bá bàbá wa ẹ̀yin náà wàá pè láago mẹ́rin nígbà tó yẹ kó kù sẹ́jú mẹ́fà kẹ́tó pèpè fún sọ́láàtì ẹ̀yin náà wàá pè aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́wàá lẹ́sìn kan sẹ́yìn pé sọ́láàtì yẹn ẹ ṣe láì pèpè fún ni ẹ̀rí wo lẹ́wọ́n á ní kíkẹ́ máa ṣe sọ́láàtì bẹ́ẹ̀ ní jàmá ní mọ́ṣáláṣí kẹ́ má máa pèpè fún èyí a ti pè ń kọ́ sí wọn lọ́gbàá ni ọlọ́run ọba tí ó fi òfin lélẹ̀ wọ́n fẹ́ ká tẹ̀lé ni torípọ̀ إن الصلاة كانت على المؤمنين كتابا muminina إن أقول ما سكوا olùmọ́sìkò lórí pé àgbọ̀dọ̀ pèpè fún sọ̀láàtì kásìkò rẹ̀ tó wọlé àyàfi ìpèpè tá máa ń ṣe fásùbà lóru eléyìí ni òbúkátà pé kásìkò sọ̀láàtì wọlé fún tó ṣe léyìí yàtọ̀ sí léyìí sọ̀láàtì wọn ní ká tún pè kásìkò rẹ̀ tó tún eléyìí jẹ́ bó ṣe jẹ́ náà wọ́n lè yànjú sí ọwọ́ èèyàn fẹ́ ra nǹkan tí ó fi bá tó gbéṣẹ́ fún ṣiṣẹ́ èèyàn pè fún three hundred èèyàn tó wá gbọ́ hundred naira lówó ọ̀kadà wọ́n kó four hundred fún yàn ṣùgbọ́n ìgbà tí èèyàn ń lọ èèyàn rẹ́ni gbéyàn èèyàn padà sanwó ọ̀kadà mọ́ ṣùgbà tí èèyàn wá tún dọ̀hùn tí èèyàn pè ní three hundred èèyàn lè ra two hundred àgbà wa dé hundred péré lọ́dá padà fún ẹni tó bẹ̀ ń sẹ́ owó ọ̀kadà ọ̀sọ̀ sápò ṣé ní ń da halal ọjà àbí haram haram ni nítorí wọ́n lọ sọ pé ó fi gùn ọ̀kadà ó sì padà gùn ọ̀kadà mọ́ dípò tó fi sọ pé owó ọ̀kadà ó sọ pé owó kí ni ogun ọ̀kadà ogun ọ̀kadà ó so ìwọ ló là á pẹ̀lú pé so ogun ọ̀kadà lóòótọ́ àmọ́tọ̀fẹ́ lóògùn kì í sì tá máa ọ wàá ṣàlàyé fún pé mọ̀rẹ́ ni gbé mi lọ́fẹ̀ẹ́ owó yìí nì fáríà ẹ máa mú lọ gbà náà lọ jẹ́ halal. àwọn tó bá nígbà tí èsì pé mo gọ̀ àlùkìyàmọ̀ láti máa sọ yín à ó léwu tó ó kó o rẹ̀ fún kí ni hundred naira tó wàá kú báyìí ọlọ́mọdé náà. wọ́n ní tí bá jẹ gbèsè sọ́lẹ́ tí èèyàn sì fẹ́ dá sí tí pé méjì tí dandan ni ká ti kọ́ ọmọ nìyàbí èsì dandan. àsúnà anábì ni ká ṣe kọ́ ma àti ìsìnkú àwọn àǹbá súnà anábì jà á ṣe kọ́ ma o tọ́ ọ ṣe kọ́ ma aláìdá burúkú ni ọ ètò sọ aláìdá lásán aláìdá burúkú tí ma ta súnà anábì ní padànù náà. wọ́n ní sàárè tí wọ́n ti tí wọ́n ti tí wọ́n ti ṣe kalẹ̀ tí atẹ́gùn tí wọ́n á fẹ́ gbogbo èèpẹ̀ orí rẹ̀ dànù débi pé omi náà sàárè yẹn ti ń jìn ṣé a lè lọ kó ìpè wá láti ta ká fi kó sórí rẹ̀ àbí èyí atẹ́gùn gbọ́nù kó lórí rẹ̀ náà látún kójọ sórí rẹ̀ bẹ́ẹ̀ni eléyìí atẹ́gùn gbọ́nù náà látún kójọ a nídìí láti lọ pípẹ wá ń bò lò eléyìí atẹ́gùn gbọ́nù kó lórí rẹ̀ náà látún dá padà sórí ẹ̀ ṣẹlẹ̀ Islam kò gbà kẹrẹ sàárì kò tún gbà kẹ ẹ máa fi táìs kẹ ẹ máa fi lẹ sàárì kọ gba gan pẹ̀lú ike kọjá pé kọǹkan lórí sàárì ìpè tẹ ẹ gbẹkùn nínú sàárì láti ṣe àyè tẹ gbókù sí òun náà lẹ́tùn kó padà sórí sàárì yẹn òun náà lẹ́fì ṣe ké sórí sàárì yẹn lọ́nà tó ẹ pé ní tí bá ti ń bọ̀ lọ́ọ̀kan yọ mọ̀ pé òkú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn torí ẹ̀ islam wa gbà pé tó bá jẹ́ pé ẹ̀ ń bẹ̀rù pé kátẹ́gùn kọ́ mọ́ gbé pẹ̀yìn kú ò ní kọ̀pẹ́ kó dínà ẹni tí ń bọ̀ òfin ní dàmọ̀ pé wọ́n sì yàn abẹ yẹn kò burú pé òkúta wẹ́wẹ́ bíi granite yẹn tẹ̀ dá sórí èèpẹ̀ tí ń bẹ lórí ibi tẹ̀ sìnkú sí yẹn so ẹ̀sìn lè wọ́n omi sí lọ́nà tí granite yẹn ò fi kí papọ̀ pẹ̀lú èèpẹ̀ tí ó fi dúró ń bẹ̀ fúngbà pípẹ́ tó di pé yóò máa fọ́n kádàánù eléyìí jẹ́ bó ṣe jẹ́ islam ò gbà pé tẹ́ bá sin òkú náà tán wọ́n á jẹ́ pé àwọn sàárì wọn yẹn kò ní lámòjútó nítorí pé tẹ́ bá sàmójútó àwọn kan lè máa lọ síbẹ̀ fún ọmọ pé àwọn ń wá ẹ̀yà àròkù tẹ́ bá sàmójútó rẹ̀ àwọn míì lè lọ máa jí àṣà àròkù bẹ́ẹ̀ bá ṣàmójútó rẹ̀ nítorí dájú nípa ẹranko burúkú wọ́n lè máa wọ orí tẹ́ tí wọ́n máa fi ẹran ara òkú sí oúnjẹ jẹ wọ́n lè kọ́lọ̀ ọ̀rọ̀ dákun kọ́ sànù wa. ìgbà míì ibi tí wọ́n ń sin àwọn òkú sí ìgbà tí kò lámòjútó tó péye nǹkan ìbànújẹ́ nìkẹ́ni tó bá bẹ orí tẹ bòmí wò tẹ́rì tá já ẹlẹ́dẹ̀ẹ́ tí wọ́n ń fẹnu tú òkú tí wọ́n ń jẹ ẹran ara rẹ̀ wala hawla wala quwwata illa billah sọkọ yẹ kó jẹ́ pé àwọn oríkẹ́ wa kò ní ní àmójútó ẹ̀yẹ kan lámójútó agboolé àti inú àwọn yàrá táwọn èèyàn ń sìnkú sí wọn ọ̀yẹ́ kó ti wá sópin ṣẹ̀ríà Islam kò fara mọ́ oríkẹ́ oríkẹ́ lẹ́ẹ̀mọ́ gbá àwọn òkú yín lọ síbẹ̀ yìí kan náà tẹ́ ń sìnkú sílé tẹ́ ń sìnkú sáàrin ọ̀dẹ̀ tẹ́ ń sìnkú sí yàrá pálọ̀ síbẹ̀yìn náà ní tọ́dọ̀ bá kú tọmọdé bá kú tẹ́nìkan lọ sí sínú gbó kí ló dé àwọn náà kú nìkan yẹ kẹ́ ẹ sọ wọn nù àbúrò sọ wọn nù fámìlì làwọn náà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá kan ló ń gba Islam ni àtàwọn ọ̀sẹ̀bọ lọ́wà lórí wọn torí báwọn ọ̀sẹ̀bọ ṣe máa ṣe nù tọmọdé bá kú wọn ní sísílé wọn ní kí lọ sí sínú gbó torí kọ́ mọ́ dàkúfà àwọn tó wá gbàgbàlagbà lọ́ bá kú ni wọ́n sì ń lé kódà tí ọba sáyè má láàrin ìta tí ò sáyè láàrin ọdẹ wọ́n lè fi sí yàrá àbí pálọ̀ rẹ̀ wala hawla wala quwwata illa billah lórí àṣà àwọn kùfàr tí wọ́n bá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ fi hàn pé mùsùlùmí ni ọ́ aburú tó ṣe ọ̀pọ̀lọpọ̀ yorùbá ni kí wọ́n mọ ìyàtọ̀ láàrin islam àtàtòfò àti àdánù ni wọ́n gbé ká wọ́n rò pé ṣe islam ìdí inú tó fi jẹ́ pé tẹ́nìkan náà bá tún kú nísìn lọ́jọ́ aboyún àṣà náà ni wọn náà gbọ́dọ̀ yóyún káwọn sìn wọn lọ́sọ̀ọ̀sọ̀ àti bẹ́ẹ̀ yọdà kúfà inú tíra o lẹ ti ka ọ̀rọ̀ tíra là ń sọ àní táwọn bàbá wa ní ká ṣe kíní kan ká ṣe bí wọn ṣe ṣe kó lè bá ṣe kíní kó lè bá rí bí ṣe rí ní sàǹbà kánù. so ẹ wọn lómi àṣà lásán wọn mọ ẹ wàá fi wọn mọ nǹkan ẹsìn ẹsìn tá làtà. àdánwò ńlá sí ọ̀pọ̀lọpọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà. alhamdulilayi wọ́n ní tọ́mọ kan bá jọmọ òrukàn ó sì ń gbé ọ̀dọ̀ òbí èèyàn lóbìnrin tóbi èèyàn wa máa dẹ́sùn rẹ̀ ń gbogbo gbà tí wọ́n sì ń sọ ń sọ kéèyàn lè bá ná kéèyàn lè bá wí kéèyàn bá bá wí pẹ̀lú nínà ó sì jọmọ òrukàn séèyàn ti máa kọjá àlàbà ẹ kọjá àlà tó bá gbé tó bá pọ̀ mọ́ ayín náà ní í ṣe bẹ́ẹ̀ ẹ bá wí ẹ̀sìn ní bá wí ju bẹ́ẹ̀ sì bọ́ ọmọ yín lọ ẹ sì bá wí pẹ̀lú àníyàn pé ẹ̀fẹ́ tún ṣe ni kì í ṣe pé ń kórìíra rẹ̀ so kò sí wàhálà ń bẹ̀ insha Allah wọ́n á ní tí mọ́sálásí bá wà tó sì jẹ́ pé tásìkò sọ láti bá wọlé la máa ń pèpè fún sọlẹ̀ à ìmáàmù sì ti wà kẹ́kẹ́ máa síwájú tí ìmáàmù ọ̀bá síwájú lọ̀kánú jàmáà ìní ó síwájú ẹnìkan wá ń ṣiṣẹ́ ní agbègbè ibẹ̀ wọ́n á wà pẹ̀lú àwọn èèyàn kan pé wọ́n ń pèpè fún sọ láti lápè ilẹ̀ wọ́n sì tún ṣe kọ́mọ̀ láti ilẹ̀ wọ́n ṣe láti láti ilẹ̀ ṣé àwa náà lè máa darapọ̀ mọ́ àwọn àbí wa àà wọ́n ti láti wá tiwa tó ní ìmáàmù ìmáàmù ló ní ló ní ìjánu ìgbà wo láti sọ̀ òun la gbọ́dọ̀ retí kó dé kékeré lẹ́sìn Islam àlejò kínní wọn Abubakar ló ní àbí Umar tóbi wá jẹ ìwé àbó ti fẹ́ jẹlẹ̀ má mú ayé lọ ni tó ń torí délé ọjọ́ bó ti jẹ ìmáàmù yín náà ni ó ti sọlá anybody kò sì gbọ́dọ̀ ṣe kọ́ máa ń bẹ̀ ṣáájú kí ìmáàmù tó dé kò gbọ́dọ̀ ṣe kọ́ ń bẹ̀ ṣáájú kí ìmáàmù tó dé ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n ní bóòlù là ń ṣe gbẹ́ sáré kò yá wọn nítorí pé àwọn sáré tí wàá ń bí kọyakọya ni wọ́n kọrọ ra bulẹ̀ lójú tòró ni wọ́n sì sòkú bẹ́ẹ̀ wọ́n bá tura dá ibi tí wọ́n kó pákó sí wọ́n bá dọ̀rùn ọ̀sọ̀rùn nù àwọn wo Facebook àwọn wá rí sáré kan ó yà wọ́n wọ́n gbé ó dìn bí yàrá èèyàn méjì gan ló tún kó bẹ́ẹ̀ ó tún gbà wọ́n mú wọn lẹ́yìn tí wọ́n gbẹ tó dìn bí yàrá tó mú wọn wọ́n sì wá pẹ́kọ́rọ́ agbọn àdójúkọ kébìlà tí wọ́n tún gbókù sí èyí tó túmọ̀ sí pé wọ́n ti kọ́kọ́ mọ yàrá sábẹ́ ẹlẹ̀ wọ́n ẹ̀sẹ̀ tí wọ́n á pẹ́kọ́rọ́ bí tí wọ́n tún gbókù sí so àwọn ọmọ ewo lélẹ̀ èwo ni tiwa ẹ̀yin náà láàbì léèrè tiwa so nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní alahbilana wa shaqqu li ghayrina sàárè ìta gbẹ tí ó jìn bẹ́ẹ̀ ṣe wíwù lásìsì wa pẹkọrọ ìta gbókùsí nísàlẹ̀sàlẹ̀ sàárè yìí lágbọn àdójúkọ àlùbílà ìyẹn ní pé bí irú fi tá a wà ní ìsìn ẹ ti kọ́kọ́ gbé sàárè yóò jìn báyìí yóò jìn bí àga yìí ti ṣe wà lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ bá ti wá gbẹ tó ti jìn báwọn ní agbọn ògiri iwájú rẹ̀ ẹ̀rọ kálukébìlánì agbọn ògiri iwájú lẹ́sẹ̀sẹ̀ wá gbẹ́ ibi tẹ́ gbókù sí lábẹ́ ìpẹ̀yìn lẹ́gbẹ́ ibi tẹ́ gbókù sí tí wọ́n á gbókù sí bẹ́ẹ̀ ẹ dojú rẹ̀ kọ alukébìlà rẹ̀ wọ́n fà pọ̀ tún lélẹ̀ ó dojú kọ alukébìlà ẹ̀rọ kẹ́lẹ̀ rẹ̀ lọ́wọ́ àgbára unis ẹ̀rọ káwọn òkú tiwa dára ń sin ẹ̀gbẹ́ wọn náà wà àgbára ṣùgbọ́n sókè ní kíákíá láàmú ẹ̀rí báyìí ẹ̀yin rẹ̀ yín láwọn á fi nǹkan bí a fi búlọ́ọ̀kù alámọ̀ tó fẹ̀ dáadáa tó bá ṣe gbẹ́ bí a gbé sí yẹn òun láti di bàbá lè tọ́fẹ̀ tó bẹ̀ kéékèèké àtò àtò àtò àtò àtò yóò fi bo gbogbo ẹ̀ àárí búlọ́ọ̀kù alámọ̀ yẹn a lè wá pákó one by twelve kọjá pé náà ládàbò ẹ̀yin rẹ̀ yẹn tí òfin ní yí jáde tọ́ tọ́fẹ́ tí wọ́n á sí náà yẹn ẹ̀yìn ìgbà náà láwọn àṣẹṣe wàá da gbogbo ìpẹ́ tá a yàrá òun kéde kéèyàn kan lákòó bẹ́ẹ̀ o so yàrá òun tá a gbọ́ òun ká lè bá a débi tá a ti fẹ́ pọpọrọ ibi tá a gbókù sí ni gbogbo ìpẹ̀tà ara jáde ń ara rọ̀bù àárín èèyàn ní ìsìn tó yọ ga jùlọ àbí òní ga jùlọ yọ ga jùlọ tó kébi tá a tún gbẹ́rẹ́ tí a ti pọpọrọ òkú yẹn sẹ́nu pé ó kún ìpẹ̀ láti kó jáde ńbẹ̀ tẹ́lẹ̀ so náà ni ó dàbí ké lórí sàárè yẹn alábìíní bẹ́ẹ̀ ni sàárè tàwa mùsùlùmí yẹ kó máa rí àmọ́ ìwà gbọ́lẹ̀ bolójú tòru táwa ń ṣe anábì ní sàárè àwọn míì ní tẹ̀sẹ̀ mùsùlùmí èdè èsè ti mùsùlùmí làwọn wá tẹ̀bàtì. ṣé owó tí wọ́n bá lọ gbókù lọ sàárè máa gan níbo míì irú eléyìí tí wọ́n fẹ́ gbẹ̀gàn wọ́n lè sí kàtí márùn tí wọ́n ní rí gbẹ́ tí wọ́n lọ pé yẹn gí burúkú ni. so eléyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó sọ wá fẹ́ gbẹ́rù dáná bíi wíńdà ní ìsìn wákàtí mélòó láti abọ́jọ́ mi àá sọ̀jọ́ púpọ̀ so excuse tọ́pọ̀lọpọ̀ máa mú wa tí wọ́n fi ṣerú ìtànàbì ní ká ṣe yìí òní kí wọ́n ní ilẹ̀ wa wípé ó máa ń tètè ya yàrá kí tẹ bá gbẹ́lẹ̀ délẹ̀ bá tẹ ẹ pẹkọrọ bí tẹ gbókù gbogbo òkè lè ya kówó pé ilẹ̀ ò lágbára débi pé yóò dùn tẹ́tọ̀ fi gbẹ́ nǹkan kan lábẹ́ rẹ̀ bọ̀tà àwọn ilẹ̀ bòmí gbà bẹ́ẹ̀ kò lè jẹ́ gbogbo lẹ́wà lórí bẹ́ẹ̀ náà kọ́ gbìyànjú rẹ̀ o tàbá rí gbẹ́ irú rẹ̀ lọ́wọ́ tá a máa gbẹ́ fáwọn mùsùlùmí wọ́n ń jẹ́ òkú wọ́n ń gérí òkú wọ́n ń pè fún òkú tẹ̀lé bàtà pé rùsàárè kan ṣe ni dáko lórí ibú kan fẹ́ lọ gérí òkú ẹ wá dúró rìn tí ó rìn kó tó débẹ̀ sẹ́ẹ̀tì ra àbẹ́ni ra olóògbókun lọ́jọ́ náà ni olùkálukú wọn sinmi jẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọn. lẹ́yìn náà ó yẹ ká tún káwọn ẹlẹ́ wa sábà máa lò fún pàǹsìnkù kó tún rọrùn gbọ́ torí tí ọba rọrùn gbọ́ gbogbo táwọn wí gan kò ní tètè ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ òkúta ń gbé lọ sórí tẹ́nìsì káyí pé ilẹ̀ ni tó bá ti gbé òkú yẹn sí báyìí ẹnìkan tí ó fi balance pẹ̀lú lẹ̀ pákó lásán lẹ́kàn kò lè ètò túmọ̀ sí tòsítòsí lọ́wà kápẹ́lẹ́dẹ̀ ráàyè wọnú orí tẹ̀hún ọ̀pọ̀lọpọ̀ òkú wọn mà jẹ kápájà ń wọnú orí tẹ̀hún ọ̀pọ̀lọpọ̀ òkú wọn mà jẹ ó yẹ kílẹ̀ kó kó rọrùn gbẹ́ gbogbo lẹ̀ sábà máa fi sórí tẹ́ ó kó rọrùn gbẹ́ nítorí afẹ́ gbé lọ jìnnàjìnnà kí ni túmọ̀ sàárè gan afẹ́ protect òkú yìí gbogbo níta bá fẹ́ protect ẹ̀yìn gbé fòsì ìdínú sọ́nà ọba fífi ń ṣe fáàrí pé thumma amatahu fa aqbara lẹ́yìn rẹ̀ lọ́nà ọba gbẹ̀mí rẹ̀ lọ́wọ́ agbè sísàrí. sòsèlú sàárè rondórondó kíákíá yìí náà ni ọlọ́run sọ́n bẹ́ẹ̀ náà wọ́n ní wọ́n fẹ́ sọ̀nà ọ̀nà wa gborí sẹ́ẹ́ ìgbà katapila ń wú gbogbo ẹ jáde ń sáwọ àwọn eegun jáde katapila aláìlẹ́kọ̀ọ́ torí tó bá yẹ kó kù bàbá tiẹ̀ náà sẹ́wọ̀n pé bí ó ṣe máa gán àwọn òkú ìyá rẹ̀ so because káàtì ẹ̀kọ́ náà gbàbẹ̀ nígbà máa ń ṣe láyé ni pé ẹ pàkíyèsí gbogbo ẹni tí ọba lókun bẹ́ẹ̀ àpòkù rẹ̀ precisely ó sì jẹ́ orí tí àwọn mùsùlùmí lápẹ̀tù kálukú ẹ wá ṣiṣẹ́ bá ṣe hu àwọn òkú kúrò níbi tí yọjọ náà yìí tòyí tí ọba ti parẹ́ pòórá láti lọ gbẹ́lẹ̀ míì fi si wọ́n wá ní tó bá ń pé ará egun òkú kan pé egun tó kù ní bí egun apá tó bá bá fẹ́ lọ fún gbòmọ́lẹ̀ lórí sàárè tá a máa gbẹ́ fòkù láti pìlẹ̀ náà lágbẹ́ fún ni àbá kan gbẹ́lẹ̀ gbé pamọ́ sí lójú wọn bó lè òdi wọn bó ṣe gbọmọ náà lẹ́sàn gbẹ́lẹ̀ fìsí amẹ́sùn wá sọ tẹ́ ìwé má kẹtó rí má lẹ̀ torí ẹni àpọ́nlé lọ́mọ yẹn ó ti kú àbí ń bẹ láyé àbí ń bẹ láyé náà. wọ́n lè rìn ajá lójì ní mọ́ṣáláṣí kan wọ́n ti wá sí kọ́ wọn ṣe sọ́láàtì lọ orí sọ́láàtì yẹn làwọn wà náà ń pèpè fún sọ́láàtì orí rẹ̀ náà làwọn wà láti ṣe kọ́ọ̀mà tí ìmáàmù tó ti bẹ̀rẹ̀ sọlẹ́ jàmá bá di méjì kí làwọn ṣe ẹ̀yin ọjà sọ láti fi yín torí pé àlejò lẹ́yìn ẹ̀yin kọ́ni lè máàmù ẹ̀yin ò sì mà wíkẹ́ wọn ti ṣe sọ láti lẹ́yìn tó ṣe sọ láti fi yín ní jàmá ṣáàjú kí lè máàmù tó dé ó ti wá hàn sí pé àṣìṣe lẹ́sìn ẹ̀yin lẹ́jà sọ láti yín. lábẹ́ òfin ọlọ́ gbogbo àwọn èèyàn tó máa fi lè mọ àmà tó ń wọ mọ́sálásí tó ń sèkọ́ ọmọ ìjàmá ṣáájú kí ìmáàmù tọ́jú ìmáàmù mọ́sálásí yẹn kó tó jáde wá sí sọ́lẹ́ wọ́n ń pè ní alẹ́fìtìyàtò alẹ́ ìmáàmù nígbà tí ẹfẹ gba sẹrin má ìmáàmù lọ́wọ́ ni òfin Ọlọ́run á dá lórí pé sọ láti yan Ọlọ́run nígbà ó léwu bàjẹ́ ẹnì àti láwùjọ tiwa òdó pọ̀ bàjẹ́ wọ́n pèpè fún sọláàtì wọ́n fi àsìkò lẹ̀ ẹlòmíín bọ̀ láti jìnnàjìnnà ẹlòmíín sálò àlálọ ẹlòmíín gan-an ṣẹ̀ṣẹ̀ ń jí ibi tọ́wà ni wọ́n fi ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ káwọn eléyìí fi dé ẹ ti rí àwọn olódo tí ọ̀dà nǹkan kan máa ń nú ẹ̀sìn ó ti máa pòṣe tí ìfi ẹ̀kọ́ sì kọ́ mọ̀nì ẹ̀sìn kọ́ mọ̀ kà sí sọ láti darí àlá ọ̀fẹ́ pàdánù sọ láti rẹ̀ ọ̀fẹ́ ti àtigbára gbóná mọ́ni láadáa kò sì ní sí láadáa pẹ̀lú fi ọlọ́run ní kí tó bá ti wá mọ́ṣáláṣí tó pépè fún sọ́láàtì wọn gbọ́dọ̀ jáde kí wọn tó ṣe sọlá ẹgbẹ́ sì lọ sẹ́rìn gbàmọ́ ìmáàmù lọ́wọ́ kọ́ má jáde lọ́wọ́ wọn gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ torí rẹ̀ asitiri pé máa ń ṣẹlẹ̀ níbi gan àwọn èèyàn tí wọn bá ti mẹ̀sìn gbogbo ní ọ̀hún ṣẹlẹ̀ kò ní yáyàn lẹ́nu lọ títí nǹkan ìparí tí wọ́n ronú ń parẹ̀ lẹ́sìn wọn kà kankan owó ní nọ́mbà wán táwọn Yorùbá kà kún wọn kẹsìn kún kankan ìdí nu tó fi jẹ́ kó àṣẹ dànù lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àṣẹ magbalada magbalada lọ́mọ ṣètì wá bẹ́ẹ̀ subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.